tún ti bẹ̀rẹ̀ nísìn ìwọ ọmọkùnrin yìí ṣó fẹ́ fi ronú para ẹ̀ sí mi lọ́rùn ni sórí ipòkípò tí ẹ̀dá bá ti wà nílé ayé yìí iṣẹ́ ló yẹ kó máa dúpẹ́ tiẹ̀ o ọ̀pọ̀ ènìyàn ló wà lábẹ́ bridge tí wọn ò ríbi sùn ọ̀pọ̀ ní oróúnjẹ àárọ̀ jẹ talkless of tọ̀sán àbí talẹ́ títí o ò dẹ̀ rí bẹ́ẹ̀ hmm. ẹ́ mo rúbọ mi ò ṣáà complain fún ẹ. tókẹ́. Okay gbogbo nǹkan tó sọ easy fún ẹ láti sọ nítorí pé ò sí ní position mi ni àtúkẹ́jọ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ jọ ṣọkùnrin lèmi of course mi kì í ṣọkùnrin má tàn mí má tàn mí rárá ṣé bí wọ obìnrin lélẹ́yìí wàá jí láàárọ̀ wàá jáde lọ wàá wọlé ibi tó bá fi mí sí yẹn náà ló ti máa bá mi lójú kan wọ́n wá pọkùnrin màá dáhùn àbí mi ò kì í ṣọkùnrin gbogbo responsibilities tó yẹ kí ọkùnrin máa ṣe nínú ilé yìí ta ló ń ṣe ìwọ ló ń ṣe pẹpẹ sẹ wọn á ní ọkọ ìyàwó dàmà wà á lè jáde àbí mi ò lè jáde ìwọ lọkọ èmi níyàwó ó wà ní kí n má ronú. ọmọ is it that bad. èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí lára inú mi lùkùn wá tí mo bá yó mo mọ̀ má tàn mí iná tó ń jó mi lábẹ́ aṣọ èmi nìkan ló yẹ. Suposto. Suposto. báwo lòun. sèmi ni. sèmi. sèmi ni jàre. ẹ má wọrí ọlọ́run á ṣe é ọlọ́run á ṣe é tó dáa. báyìí. wá lọ jẹun ẹ. hello hello. Tani. ni. èmi ò mọ tani náà kan sọ̀rọ̀ àbàràbà ń tẹ̀ ẹ wọn lọ jẹun ẹ favourite ẹ̀dẹ̀ ni mo sì. oúnjẹ ò bá mi for now honestly. hello. <laughs> olórí burúkú ọmọ àlè ah. ṣé ìwọ ọmọ kò níyàwó nílé ni. tòkè ṣọmọ ẹni tó ń pè. gbọ́kọ́gbọ́kọ́ kí ni. ṣé ẹ̀rọ mi tó ń pè ẹni tó máa ń pè ṣé ìwọ kò níyàwó nílé ni. ẹ gbọ́kọ́gbọ́kọ́ ọjọ́ tí ìjọ́ dẹ bá tún pe nọ́mbà yìí dẹ bá tún ṣe mistake pe nọ́mbà yìí ọlọ́run máa bá ti ń jẹ yìí ara ló máa sọ́pa yín ni ṣé àgbọ̀pọ̀ níyàwó lé ni. kí ló ṣe náà tí ṣé wọn píìkì kọ yẹn ni. èpè ló ń ṣẹ́ làárọ̀ kùtù náà èpè bíi ti báwo. nọ́mbà tẹ pè fún mi náà òun náà mo ta èpè. mi kò dá mi lójú ẹ wo ẹgbàá. ẹ yẹn jàre. ẹ tún pè é tún pè é ẹ wo nọ́mbà tí mo tẹ fún ẹ wo nọ́mbà tẹ tẹ fún mi nine ló parí lé eight lẹ lọ tẹ sí náà. o fi pe ninety eight lẹ sọ mi ló pé eighty nine. ẹ yẹ kí ni bẹ́ẹ̀ sì máa ṣépè fún mi lára ọkùnrin náà kí ẹ yẹn ṣe báyìí. ẹ tún dá iná jù ẹ wo ẹ má wọrí ó tẹsán ọ̀sẹ̀ tì mí gan rẹ dì. ẹjọ́ tó wọlé má bì í àǹtí. bàbá yóò ríra àmì bàtó tí kánò lórí mo ti mọ̀ kó sì ló ṣe ẹ ìwọ fún obìnrin ní nọ́mbà ẹ owó fún obìnrin ní nọ́mbà ẹ àbí obìnrin pè wọ obìnrin pè wọ. ṣé pẹ̀lú gbogbo ìgbìyànjú mi lórí ẹ ṣé ó yẹ kí ìwọ tún ráyè obìnrin yẹn obìnrin pè wọ ìwọ dẹ̀ tún mú fóònù ṣiṣẹ́ bó ti pẹ́ ó yà pé pé ò lè dá mi lóhùn ni ò lè dá mi lọ́wọ́ ah! ó yá dá mi lọ́wọ́ lè sọ̀rọ̀ ni. ọwọ́ ọwọ́ dà kí ẹ wúrọ̀ ránṣẹ́ ọ̀rẹ́ òjò Your wife is alright now, Mr. Tumboson. Thank you very much. You're welcome. Then, Mr. Tumboson, could you gbọ́dọ̀ jẹ́yìn ilẹ̀ tí màá máa ṣe àwọn kankan láti aggravate condition ìyàwó yẹn. You know her status now. Eh? You know she's an asthmatic patient. Ó yẹ kẹ́ máa ní sùúrù pẹ̀lú wọn ni. And yàtọ̀ sí pé gbogbo àwọn nǹkan dídín àwọn nǹkan òórùn bíi smoke and all that ta ni pé kí wọ́n máa sá fún wọn ò tún gbọ́dọ̀ máa ṣe anything tó jẹ́ pé ó láti máa pa wọn láriwo tàbí ẹ̀yin náà bóyá fún wọn ní àwọn wàhálà kan tó fi lè jẹ́ kí àwọn condition wọn kó máa rise ẹ wà careful pẹ̀lú ẹjọ́ nítorí ọlọ́run. dókítà ẹ ṣe ṣe rí mo ṣe gbogbo nǹkan tó possible fún mi láti guide against the attack you know she just ẹ wo kọ́lọ̀ ṣá ìyàwó ayé ṣe gbọ́ àdúrà tí màá gbà nìyẹn thank you very much mo máa tún try máa try more. ọlọ́run jẹ́ ká rí ṣe kò sí wàhálà um, then um mo ti kọ́ àwọn nǹkan fún àwọn nọ́ọ̀sì yẹn ẹ lọ sọ́dọ̀ wọn wọ́n máa fún yín ní the way tí wọ́n ṣe máa lo gbogbo àwọn ọkùnrin. okay okay then one more thing ẹ jẹ́ kí ìyílà yẹn kó wà close to her for in case of anything ẹ má máa jẹ́ kó jìnnà sí wọn nígbà kọ̀ọ̀kan. ṣe ti gbọ́ ti rí understand doctor. Allah, Allah, Allah. Ẹ ṣe gan-an dúpẹ́. Thank you very much. Ẹ ṣe. wọ́n ràn wọ́n báyìí náà ṣé o fẹ́ sọ fún òun lọ kù tí lórí ìjókòó ni kí ló dé tí ò ṣe kí wọn. <laughs> ẹ gbà mí o tí bá rí wọn lórí ìjókòó kọ ṣé tí wọn bá síbi báyìí èyí ó joyà mọ ni ṣe ni ṣé o fẹ́ pọ̀rẹ́ mi ni o ní kí n máa kí pẹ́ẹ́ni gbogbo kó tọ́ra ẹni ṣe fún ọmọkùnrin pátápátá ṣó yẹ kó yẹ kó yọ owó ẹ̀ lọ́ máa yàn àlékúta rẹ̀ <laughs> ọ̀bọ̀ gbọ̀wọ̀ gbọ̀ pẹ̀ ẹ̀ sáà bọ̀ tó ń bá já <laughs> gbà What kind of person are you? It's okay. Ẹ má bára yín jà lórí ọ̀rọ̀ mi o. Alátiṣe mi mà ti ṣe ara ẹ̀ o. Mi ò dẹ̀ ní lajú mi yìí sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Bẹ́tà má jẹ́ kó jẹ́ máyé ìjọ ọ̀rẹ́ mi. Ọmọ tó kẹ́, dẹ́ẹ̀dẹ́ mi rà wọ́n. Má fi owó gbígbóná má fi ṣe rẹ̀ léṣe o. Olúwa kẹ́mi, ṣé o lówó lórí fóònù? Mami. Mm? o ti gbé kínní ẹ̀bọ̀ tí mo níṣòwò lówó lórí fóònù. Ah, kí lè fẹ́ fowó orí fóònù ṣe. Ah, ah, <laughs> onírasẹ̀ kí náà fowó orí fóònù ṣe ju kan fi pè lọ mo fẹ́ fi pe ẹ̀gbẹ́ ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀ sọ̀rọ̀ mi ò dẹ̀ mọ̀ wípé owó ti tán lórí fóònù tèmi. ẹdẹ yẹn ẹdẹ máa disturb yẹn báyìí mo ń download Instagram lọ́wọ́. <laughs> kí ló ń ṣe ẹ báyìí bá mi mú fóònù. ìyá túbọ̀ sùn ẹdẹ o ẹdẹ o rí mo download Instagram mi sì ṣe fẹ́ ṣe fẹ́ kó padà sẹ́yìn mi. ẹ̀ẹ́n èmi nìyá túbọ̀ sùn ṣé mi ò kì í ṣe ìyá tiẹ̀ mọ́ kẹ́mi. ẹ wọ ẹ lò yẹn ó dà pé káàdì ṣì wà lórí ẹ. Ah, ìgbà wo ló tún ra lé. ṣe fẹ́ kọ̀ làbẹ́ fẹ́ question mi. you get mouth no be small ọmọ ó ga o. èmi ọmọ ọlọ́mọ láàrin èrò. wàá ó mi. <laughs> ee hmm. ẹ ṣàfọláràn wá ẹ ló ọkọ mi. àwọn náà kú ẹ o ọkọ mi àbí kí ni mo gbọ́ tó sọ yẹn ẹ kò dẹ̀ nira bá fún ẹ òfò ló ní ẹ̀fọ́ ń ṣe òfò dẹ̀ ló máa ṣe ẹ̀yin oníranù yìí. tó o kẹ́ tó fẹ́ sọ pé o mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ ni ó fẹ́ sọ fún mi pé o mọ̀ pé ìyọkọ ẹ ló ń sọ̀rọ̀ ló jẹ́ ń ṣerú èpè tó tó yìí lé mi lórí. Mama, mi ò mọ̀ pé yìí ni nọ́mbà yìí kọ́ lẹ fi pè mí yìí. ògbóhùn mi ṣé fẹ́ sọ pé òdòrùn mi mà lórí fóònù èmi ah, mo pàlù fún ẹ bá mi gbé fóònù fún ẹ. Ah, ẹ má bínú mà ó o sùn lọ́wọ́ tó bá jì má ní kó pè yín. ó dáa ẹ o. ẹ má bínú mà ó máa pè yín. ẹ ṣé mo dúpẹ́ ẹ́ tókẹ́ mà ní. tí mo pe ọmọ mi ẹ̀lú ọkọ mi báyìí èpè ló bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí mi ó ní òmìnira gbáfó ló dì mí láì ṣe mo ti kọ́ ọ̀tẹ̀. kí ló kí ló kí ló ṣàtúntò kékeré wọn ṣe ń gbẹ̀lẹ̀ ara wọn gbóná báyìí. báwo lára ṣe ń gbóná tó ń ṣe ṣé bá ti ẹ̀dẹ̀ ní sùúrù á gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ mọ́ kò sí ìfarabalẹ̀ kó mọ irú èèyàn tó ń sọ̀rọ̀ lóbìnrin ah, bá ń jowú jù tí ò bá para ẹ̀ àpọkọ o mi ò lè fara mọ́ eléyìí o. iye ọkọ ẹlòmọ adúrú ìpè báyìí fún níbi owú jíjẹ olóhùn má jọ fowú jíjẹ ṣe rẹ léṣe. Hmm. ẹ wo ó ti tó ó ti gbọ́ ẹ ṣẹ́gun yá àdìváísà. dìde ńlẹ̀ pẹ́lẹ́gbẹ́ bá ti mọ ẹdú ẹ̀ lẹ́bi nípa lórí ikùn rẹ̀ dìde. wọ́n ní òjìde a ní òdìdè ó kúkú mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ kó tó máa jábọ́ rí bọ́ dìde ó ti tán mọ́ mi dìde. sísá tó kẹ ẹ wò ní tí lizzy bá rí ni máa pa yín jà gidi èèyàn kì í sọ̀rọ̀ báyẹn anybody ló lè jẹ àbí ṣe fẹ́ máa léèyàn kúrò lára ọkọ yẹn. Ah, ah, àwa náà ṣáà mo bá ṣe ń dùn pẹ̀lú àwọn family and friends friends wọn kì í ṣe báyẹn kẹ lọ kọ́ sùn lù gidi gan-an. sísá kẹmẹ máa ń bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n náà Mm-hmm. ẹ̀yin ni kẹ́ fira yín lọ́kàn balẹ̀. wo òótọ́ ọ̀rọ̀ nìyá ọkọ ẹ bá ẹ sọ yẹn lóòótọ́ àwọn olórí gbogbo olùṣèyàn kan lè máa sọ fún ẹ wípé gbọ́dọ̀ ní ìwájú lọ́bì òkè ń dùn àwọn tó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni àwọn tó fẹ́ lé ẹ kúrò nídìí ewu ẹ ni àwọn tó fẹ́ kó dàbí tàwọn àwọn dàbí mo ṣe dà ní sùúrù o ò ṣe kí sùúrù bọ̀rù ẹ dẹ́ẹ̀dẹ́ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀ mìíràn níwọ̀ntúnwọ̀nsì nìkan dùn wọn ìwọ ló lọ́kọ̀ yìí kò sẹ́ni tó ń bá ẹ dùn ìwọ ló ní nǹkan ẹ kí ló dé tó wáá fẹ́ para ẹ síjọba kò sùn lọ́hùn kí ló dé ó ṣe ṣe sùúrù àbòṣe le tó bẹ́ẹ̀ à ẹ ẹ àsọpá àṣetọ ìwọ náà mọ̀ ẹgbẹ́ ẹ ló takú tó fà kékeré tó lóun ò gbà kò lè mọ́ wa débi ká má ṣe ẹ̀tọ́ bó ṣe tó àti bó ṣe yẹ ṣùgbọ́n ẹgbẹ́ ni ò gbà. màámi ẹ̀gbọ́n ìyẹn tẹlu ẹ wá gbọǹkan tẹ sọ yìí òun gbọǹkan ni òun gbọǹkan ló yẹ kó gbọ́ ọ̀rọ̀ yìí kó má rò mí pín o kó má rò mí pin rárá <laughs> ah kí ni túmọ̀ fílẹ̀ má jà mí lẹ́kọ̀ọ́ lọ́jà rí. ẹgbẹ́ ẹ̀ fẹ́ ba yí ẹ jẹ́ wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ pátápátá ó fẹ́ sún ẹ́ di dàbí ọ̀jẹ̀ dà ó fẹ́ sún ẹ́ di aláìsàn tó ń béèrè omi tó ru ejò tó lómi tó ru ejò lówó òun fi jẹun ṣé o mọ̀ pé dàbí mo ṣe dànù ẹgbẹ́ ẹ̀ tí ò ní tí ò rí bí kankan sún ẹrù sí tó jẹ́ pé ó rìn káàkiri ní bí ìgbére kò ní gbà ṣẹ́ kò lábọ̀ àrìnká ní alálẹ́ connection wọ́n wá fẹ́ sọ tiẹ̀ náà dàbẹ́ àbí wọn náà máa bá wọn rìn káàkiri orí tiẹ̀ wà pé o ò lọ́pọlọ àti ọba lọ́pọlọ ni òní máa gbọ́rọ̀ sí lẹ́nu ṣé wàá rí ẹ̀gbẹ́ ẹ̀ àti wọ ẹ bọ̀ wá tọrọ jẹ lọ́wọ́ ọmọ mi bẹ́ẹ̀ ni epé kọ́ bó ṣe yẹ kó rí ni ọkọ ló máa ṣe fún ìyàwó àti àna ẹ̀ kì í ṣe ìyàwó ló máa máa ṣe fọ́kọ bó ṣe ń fún ọmọ mi lénìí tó bá dọ̀la ò ní fún bẹ́ẹ̀ mọ́ ọmọ mi ló máa máa ṣe fún ẹ á dẹ̀ máa ṣe fẹ́gbẹ́ ẹ ẹgbẹ́ àtọ̀rọ̀jẹ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ yẹn dájú ṣáká ìwọ náà tọrọ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ọ̀rọ̀ ẹnu kọ́ kí ni kí nìyẹn èmi ò jẹ́ ìyàkọ̀ ọbọ̀ fi ta èmi ló ra lè wá fún mi ò jẹ́ ọmọ ìyàkọ̀ tó máa rọ̀ pa aṣọ márùn-ún fún pépà ẹbí márùn-ún àti bùbá mo kọjá bẹ́ẹ̀ aṣọ tẹ́ ẹ bá rí lára eku tó eku ní í èmi kọ́ èmi ò fẹ́ gbọ́ àwọn kan. tún ra búrẹ́dì sí i síláìsì mọ́ ni ọ̀nà ẹ sáàgbé ọ̀hún gbé kínní ọ̀hún sẹ́mi lọ èmi lọ sẹ́jú wọn tó mọ́ lójú bọ́sùn kó dáa wọ́n parí fún ọ. sọ̀rọ̀ lílé ìyá látàrí tó ti lọ tí òbó lẹ́yìn ò jẹ́ bìkítà bóyá ò fi èèyàn sílé. màmá ẹ̀ ṣe wà pẹ́ dúlé báwo ni ìdá. yẹmi yẹmi látàná ṣé rìn ló ń rìn látàná tó ti lọ tó ògbójú ẹ̀yìn tó tiẹ̀ bìkítà bóyá o fọmọ sílé tàbí o fi èèyàn sílé. ẹ̀wò mọ́mí ẹ̀wò mi láìpẹ́ ṣe máa sọ̀rọ̀ sí mi gan ah, mi ò láìkẹ́ ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ sí mi lẹ́yìn ṣé mọ̀ pé yóò lè jòkó sínú ilé kó lè wá báyọ̀ nílé náà ni wọ́n máa jáde síta ó rìnrìn lórí wà náà ah, ah, ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ sí mi ẹ̀wò àdúrà yìí ni mo rí kò yí sí rárá owó ni mo fi sa ẹ̀wọ̀ èyí lẹ̀ wò bí lè ṣèlú ẹ̀yin náà mọ̀ pé tí mi ò bá jáde síta mi ò lè rówó lé san mi ò ní rí owó náà ẹ̀yin náà ọmọ orí kalẹ̀ tó sùn kalẹ̀ ṣé ó yéé sì bẹ́yìn ẹ̀yìn kò yéé sì láti gbà tí bàbá mi ti fi mi kalẹ̀ sínú ilé lọ ṣé sanwó square ẹ̀ àbí mo rí èmi ni màá sá lọ sókè sódò nítorí owó sùn ọ̀mọ̀ ìsàn àti pé kẹ́yìn náà tó jẹun àbọ̀ ní ẹ̀bẹ̀rẹ̀ owó lọ́ọ̀mì ti lò fún yín rí ẹ̀bẹ̀rẹ̀ owó lọ́ọ̀mì kí má fún yín rí náà ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ sí bẹ́yìn ó kẹ́ mọ̀ pé ìkọ́ tíyàn ó ní ẹ máa wá kan sí yóò ní kò í sí ẹ wò kò sí mo kàn ní ìdí ni pé kẹ́ máa fàdúrà ràn mí àdúrà yìí ni mo ní ìdí ṣe ti gbọ́ máa nù. ó ti pọ̀ jù ní ẹ̀wọ̀n yìí tí mo sọ yẹn yẹ̀mí yẹ̀mí orí ọ̀kẹ́rẹ́ gbogbo láwo tá a bá lu fọmọ ẹni ṣòro máa ń gbọ́ ìwọ sọ yìí pé àdágbé àdáfà ó sanwó lé ló gbé tó ń gbé kí ló di kalẹ̀ tó náà ń wọ̀ ẹ́ ọmọ ọdún mélòó ni ìwọ wà nígbà tí bàbá ẹ fi jẹ pé Ọlọ́run mo máa ń tọ́ ẹ mo máa lóbi láyé ńgbà náà mo máa mọ kí tóbi mi tí wọ́n wá tó wá sọ di bàbá ṣé orí ìrìn tí owó wà yẹn ṣé irú ìrìn yìí ni onítàlówó wà o lè gbénú lé kò dé wá ṣe ẹgbẹ́ ṣe wọ́n fi ẹ́ sílé ẹ̀wọ̀n ṣe òòkọ́ wọ́n fi ẹ́ sílé ìwé rádaràda lábalábá ló ṣe kiri ilé ìwé tí wọ́n fi lé ẹ wálé wọ́n ò dé wá nǹkankan tí ó dúkìá tiẹ̀. máàmì ẹ̀wẹ̀ fọ̀rọ̀ lẹ̀ nígbà tí yín nìyẹn náà aṣọ ìbàdàn dá fún gbà á ẹ̀yin náà wo in a year ẹ wo iye graduate and produce lórílẹ̀‐èdè wa yìí ṣẹ̀ṣẹ̀ wà ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé drop out ni mi pé mi kàwé já àní ké pé akọ́ṣẹ́ akọ́tẹ́lọ̀ akọ́yẹ̀rẹ̀ sàkímà tẹ́ ibà fọ́gà kan ẹ mọ̀ pé mi mọ̀ ṣe inú ráyè pé kí ọ̀gá kan máa fọwọ́ rá mi ní ìkó kó máa gbá mi ní kúrò kó máa rán mi ṣe bí ẹrú I don't have time for that please ṣé ti gbọ́ ẹ wù mí níṣòro mi níṣòro rárá rárá mi níṣòro iṣẹ́ máa gbádùn tẹ́ bá ti béèrè máa máa fún yín mi ò ní problem ta ló ń tàn ẹ̀ náà náà níṣòro ṣé wò mọ̀ pé ìṣòro kan ju ìtọ̀wá yìí lọ oníṣòro à má lọ ọ̀tá lọ gba kú wálé má lọ ọ̀tá lọ gba àrùn wálé ọmọ tá a bá ń bá wí tó ń wá àrùn kì í ó ṣe tuntun fẹ́ pa ìwọ wá tún sọ pé pẹ́pẹ́ sí ẹ kiri ọ̀hún nígbà tèmi wà ṣọ̀gbó òde èmi ń wá ohun tẹ́ bá jẹ́ wọ́n ní àgbà kì í ṣòro bí èwe àgbà ló dé mi ò dẹ̀ gbọ̀nà bíi tiẹ̀ ìwà mi gbọ̀nà bíi tiẹ̀ ìwà gíga àti mu tó bá dẹ̀ tó bá tó bá tó báyìí tó ń ṣe fún mi jẹ kò sí ohun tó burú mbẹ̀ nítorí kò lè ṣe fún mi èmi ṣe fún jàǹgbà náà ni mo ṣe joyè ọjọ́ jíjẹ ọjọ́ àìríjẹ kí wọ́n ṣàtìyó kọ jẹ́ èèyàn láyé lójú ẹ̀mí mi tó wà joyè kan tó ń jábẹ́ tó joyè ọmọ orí rẹ̀ tó diṣẹ́ tí ò ṣe é lù tó dọmọ náìtì club tó mọ ọmọ tó pè bẹ́ẹ̀ àforúkọ bò wọ́n láṣìírí aṣẹ́wó kọ̀ọ̀kan. kọ́kọ́ ń bu ẹ̀ láṣìírí ni kéèkì kúkú sọ fún ẹ kí n jẹ́ kó mọ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó bá láyé tó bá lọ́wọ́ bàbá tó bá lọ́wọ́ ìyá tí wọ́n wá ń ṣe yẹn tó fi yangàn tó rẹrun ara ṣọ́ láàrin ajé ní mú ní gbẹ̀kọ̀rọ̀ nígbà tẹ́mi wà nírú ẹ̀ eh, èmi máa ń rìn mo máa ń yan fanda ni nítorí pé mi ò rìnrìn ìdọ̀tí wọ́n wá joyè àbìrìn òṣìlẹ̀sẹ̀ bí akọ ajá fi ohun tó ní wá ohun tó ní ohun tó ní tó fi ń wá ohun tó ní tó pé ohun tó lè kó báyìí ló lọ fi wà wo jẹ́ kí n sọ fún ẹ èmi sọ ti tèmi jẹ́bẹ́ mi ni mo bí ẹ mi ò lè filẹ̀kùn bu ẹ ẹsẹ̀ tó bá dẹ̀kọ̀ tó ló gbọ̀ kò fi ẹ sílẹ̀. Màámi iṣẹ́ tí ò ṣe é júwe. Ìyá mi ẹ̀wọ́ ẹ̀ fọwọ́ lẹ̀ wọ́n mú tó bá ṣe tó kọ́ bá mi lulẹ̀ yìí náà ń bọ̀ àrí oníkàntúbẹ̀ fún yín. Ah. <laughs> Ọlọ́run máa ṣàánú o kémi ṣàdúrà fóun ẹ̀yin ò mọ̀ pé iṣẹ́ ọwọ́ èèyàn ló máa ń ṣàdúrà fún yàn bí mo bá tiẹ̀ ṣàdúrà fún tó ń fùwà èdè ẹ mẹ̀tì àní òbínú ṣebí ọmọ tí ó bá ń fùwà àdúrà bí èèyàn bá ń ṣépè fún àdúrà ló máa mọ̀ bó bá sì ń fùwà èdè tó bá ń ṣàdúrà fún èpè ni ó máa mọ̀ ó ní ṣàdúrà fún ṣàdúrà fún mi màámi o ṣàdúrà fún mi ṣebí tó bá fùwà ẹ̀ ni bí mo tiẹ̀ ń ṣàdúrà fún tó ń hù èpè èpè ni yóò máa mọ̀ àbọ̀kọ́ lòun ẹlẹ́dà ọlọ́jọ́ èmi ó bá mi yí lọ́kàn padà ẹlẹ́ ọkọ mi. bá jẹ́ pé mo pẹ́ díẹ̀ sí mo bá má bẹ̀ ni yínká ìwọ ń bọ̀ ní ilé ọ̀rẹ́ ẹ tó ní ọkọ nílé ó wá múra báyìí. ṣé o fẹ́ sí ìdí ọkọ mi ni. what èmi anyway mi ìkúrí ẹ bá ẹni tí ò bá ní irú ẹni kò kú mọ̀ yẹn. tókẹ́ ṣé o wà ọ̀rọ̀ ìṣà èmi ni mo fẹ́ sẹ̀dí ìzọ̀kọ̀ ẹ̀ ọkọ̀ náà dà ọkọ bí ẹmọ ìyàwó bí àfẹ. get out of my house next time tó bá ń bọ̀ ní ilé mi kó máa múra bí èèyàn gidi i need decent people around me ṣètùgbọ́ eégún orí o get out of my house èmi ní eégún oníhò jáde nílé mi ló ń jẹ́ bẹ́ẹ̀ jáde síta. ojú wúrọ̀ ra aṣọ rẹ̀ ojú wúrọ̀. ṣiṣẹ́ ò ní tìjú ò ní tìjú in fact i'm beginning to doubt you ah, tó bá yẹ pé ìwà òṣì tó máa ń wù nìyẹn ò ní bìlì pé ìwà yẹn lẹ́nu wà ní wù. what are you insinuating. water ni nǹkan tí mo ti aláṣọ wípé tí o bá yẹ kó o máa ń wọ̀wọ̀ kú ọ lọ sílé ọkọ lọ́kọ ò ní fi pé ọ̀rẹ́ ẹ̀ wọ̀wọ̀ kú ọ wà pa mi. yínká ti pè àbí yínká ti pè àbí definitely ẹ̀yin méjèèjì ríra yín nù ṣèbọ̀rẹ́ ti tèmi ni yínká ṣe máa pè ẹ́ ṣèbọ̀rẹ́ ti tèmi kò ṣáà ń ṣọ̀rẹ́ ti tiẹ̀ I don't have your time, honestly. Wambi. O fi mi lẹ̀, má kó àbùkù bó ṣe fà mí yẹn o. Jẹ́ ká parí ọ̀rọ̀ tá a sọ. Má má. Jẹ́ ká parí ọ̀rọ̀ tá a sọ. Mo Kilo ló fẹ́ ṣe fún mi? Fi mí sílẹ̀. Kí ló Just just just. Bọ́ bọ́ọ̀sù. Òjò wúrọ̀ ra ṣe ọ̀rẹ́. Òjò fata títa ní ọ̀gá. I'm so sorry. I don't mean to hurt you at all. I mean, Joy, pẹ̀lú nǹkan to ṣẹlẹ̀ yìí, henceforth, to bá ní kí n má gbìyàn so be it. To bá ní kí n má ní ọ̀rẹ́ so be it. Jọ torí alone, please, get well. Mo fọlọ́run bẹ̀ Joe. Joe. máa ń tọrọ ọ̀nà. ṣọ́ọ̀ṣì mi mo wà kájú náà mo tọrọ kíkí lọ́wọ́ ẹ̀ báńkẹ́ bá wò ní wọ́n ló sọ mí báńkẹ́ ni wèrè sẹ̀ wò ní ṣó wá gbóṣá ó dàbí pọ́tà tó ya wèrè ló wà. ọmọ ọmọ wọ ọwọ́ yìí n tó àmì nínú rẹ ẹni tó ṣe oògùn kìyà fún ẹ ó mà rí ṣe o àyà kò ẹ o mi mọ bí tó ti bẹ́ẹ̀ rí wá ṣùgbọ́n jẹ́ kí wọ́n kọ́ ta ẹ lólobó kan máa gbàdúrà sọ fún yìí àti bàbá ẹ̀ pé ẹlẹ́dàá wọn kó bá mi ṣọ́ ọmọdé tí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tí nǹkan bá ṣe tó kẹ́ wá fi pin tàn rí pé ó wáyé ni torí pé gbogbo iṣẹ́ tó báyìí máa fi bá ẹja máa fi tó ń jẹ́ obìnrin máa fi wọ̀n lórí ọ̀rọ̀ ó kú mọ̀ mí ọmọ tó fẹ́ láyé jẹ má bá má ṣe jẹ́ tọ́jú ẹ̀kú fẹ́ sọmọ jẹ yakatẹ́kùn fẹ́ sọmọ jẹ ń ṣe eré ni òye ti ṣe sọmọ tó fẹ́ láyé jẹ ìyá máa kẹ́ ni ah, tó má fi dídá èmi fúnra mi ojú mi ò ń ṣàìmọ̀ olóko ẹ̀ má ti finish yẹ má ti jẹ́ bí ètò àìjẹ ìwọ báwo ìwọ yìí ṣé bí gbogbo ẹ̀ má ṣèwé fún ẹ má wo má bẹ ẹlẹ́dàá ìyá ẹ àti ẹlẹ́dàá bàbá ẹ kó má padà lẹ́yìn ẹ tí ìkọ́kọ́ bá fi ṣe tó kẹ́ tí ìkọ́kọ́ bá fi ṣe tó kẹ́ àwọn èèyàn tiẹ̀ náà máa wo ayan lẹ́yìn aṣẹ̀wọ̀n èkúté lẹ́yìn aṣẹ̀wọ̀n wọ́n máa gbàgbé ẹ̀ sí ah, prison mi. hospital ẹ wà náà àwọn older patients wà ní ward. lóòótọ́ mi ò mọ̀ hospital wa ẹ sọ ẹ sọnù síta jàre kó ṣì jáde ẹ sọ fún wèrè olórí burúkú yìí ẹ sọ fún ẹ sọ fún apààyàn tó fẹ́ pa mí lábúrò. báńkẹ́ stop ẹ̀ náà kí ló ń ṣe lọ́la. ilé ayé ẹ̀ má porúkọ mi mọ́ ó ṣì èrè wàá mẹ́jẹ tó sọ súná mi ni ìyá ẹ̀ lóbìnrin àbí bàbá ẹ̀ kí ló pariwo fún báńkẹ́ fún olùṣẹ́lá akúmọ̀ má lo ojú tì ẹbí ẹbí ẹja kótó ẹja fínísì bọ̀bọ̀ ìjọ lórí burúkú yìí ni nísìnyí oṣù yìí ẹ ni oh ṣọfọ́ àbúrò mi sílẹ̀ ni ṣọfọ́ ẹni ṣùlọ́kà ní mo lọ sí iye madam ẹ má tiẹ̀ bínú mi yìí introduce ara mi sí i ni èmi gangan bá òun náà bí tẹ̀lé mi tọ́kàlà àbúrò mi ọmọ ìyá mi ni oh. bá a kẹ́lẹ̀ orúkọ tèmi mi ò dé sọ níjọ̀gbọ̀n ṣùgbọ́n bọ̀bọ̀ yìí ó provoke mi. ẹni sọ jẹ́ kí n tẹ̀bí ṣé ọmọdé ìyá mi kẹ́ ṣọ́ response to treatment. ẹ ṣe mo dúpẹ́ tí inú ò ní bàjẹ́. kúrò jọ má fọwọ́ kan má fọwọ́ kan gbogbo ọ̀dà ṣe sí ibi táwọn ìtọ́bìnrin ti lu ọkùnrin má lù wá sí ọkọ ìtọ́bìnrin má lù wá sí ọkọ ìtọ́bìnrin. Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀ ó sùn ni. I can't just sleep. Why? My head is just heavy. Jọ dárí jì mí. Ó ṣe mí náà. Gbogbo ìgbà tí mo rí ọ máa ń fi ipò òǹjì tó mi. But later mo realize pé o kì í ṣe nǹkan bẹ́ẹ̀. It's okay darling. Tó bá jẹ́ ìyàmú tó dárí jì ẹ́ wọn láì bó ṣe sùn yẹn. lẹ́nu tó kẹ́ ìwọ obìnrin bìnrin ó gbé ọkùnrin géńdé ọlọ́run ó gbé sínú ilé ó ń bọ oúnjẹ ń mu sí ẹ lọ́rùn àwọn bẹ́ẹ̀ sí dán bí ẹja lárùn ó lápá ó lẹ́sẹ̀ kò fọ́ lójú o kò di tí ó ń gbọ́ gbégbégbé kò dìde gbé anything kò fẹ́ ṣe kankan ṣe àwọn tó jókòó sí Kano street gan ọ́n sàn wọ́n ṣẹ àwọn yẹn ṣàlẹ́ mọ́tò káàkiri wọ́n ṣàyẹ̀ ń lé wọ́n rìn kankan jágbà ilé ìyá jókòó tiẹ̀ lọ́rùn ni ṣùgbọ́n èyí ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ ó lápá ó lẹ́sẹ̀ kó o dìídì fẹ́ ṣiṣẹ́ ni ó yọ̀lẹ́ ni bloody gold digger ni ó dẹ̀ gbá láàyè. <laughs> gold digger bí gold digger kí láǹfààní orógbó ẹ̀ a jẹ́ okòrò a tún pákó láwẹ́ a ní ká fi gé ẹ̀ dáná sọ̀gbọ́dọ̀ kọ̀ ìyá òun pẹ̀lú gbogbo kó tó ṣe fọ́mọ ọkùnrin ṣó yẹ kó tún lóyún láyà láti máa kóbìnrin ṣá. ṣé irú ẹ̀ ti ẹ̀ tọ́ sí ṣé irú ẹ̀ tọ́ sí ṣé òun ló yẹ kó tún máa tẹ̀lé obìnrin kiri ẹ gbà mí ẹ dúró ẹ̀yin ọ̀rẹ́ ìkìlẹ̀ ṣe sí àmọ́ ṣe ẹjọ́ ẹ̀kọ́ ọ òrẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ ló o ṣé kí àná ẹ̀sìn tó kó tiẹ̀ sí bàtà ló fẹ́ rí mi ẹjọ́ ẹ̀kọ́ ohun tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni pé ó mọ̀ pọ̀ dẹ̀ lòun bá dì o ọ̀dì arìndì aláràkà bí àṣà àjẹ̀bú òun òun bá dì ó gbà ọkùnrin kan gbọ́dọ̀ bá rú mi dán òun gbà tí ò sí lèrè gbà tí ò sálárò ọkùnrin kan bá mi dánrú ẹ̀ wò. ó tó níbi tẹ bàdé yìí kí ló dé gan-an ṣé mo fọ́ lójú ni àbí mo yarọ lẹ́sẹ̀ tẹ fi ń fà mí rìn kiri sórí ìwọ kò lè dùn mí fún ẹ ṣé bó o yàtọ̀ sọ́mọ orí ìrìn tí ìwọ bá ń sọ pé kó lólùfẹ́ méjì fẹ́ra wọn sílẹ̀ kò lè dùn mí fún ẹ náà ìwọ tó jẹ́ pé olówó nìkan ló mọ̀. ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá àbí mi ó ti ṣe tẹ́lẹ̀ ni. àǹtí ẹ gbà mí wo tó yẹ pé tiẹ̀ ni mò ṣe ó tún wá ń bú mi. àǹtí mi àtijọ́ tẹ̀yìn tí ń tẹ̀lé married man kiri tí everybody ń bá yín sọ wípé kẹ́ fi married man sílẹ̀ ṣé mo bá wọn dá sírí ni àbí mo ṣáà complain moreover is a free word nǹkan tó bá wọn oníkálukú ló lè fara ẹ̀ ṣe ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí èṣù dá sọ̀rọ̀ yín ẹ má dá sọ̀rọ̀ mi ẹ̀ méjèèjì o. tókẹ́ àti tókẹ́ wà fún ẹ̀rẹ́ ìyẹ́kẹ́ tókẹ́. tókẹ́ lẹ́nu ẹ̀ sí mi ọmọ tókẹ́ o èmi ló ṣẹ́jú ti pòrò báyẹn sọ̀rọ̀ sí i. tókè o bóyún lọkọ gbọmọ bọ wá bá mi o wàá gbádùn ní bóyìnbó ti ń gbádùn sìgá tó ah, ah. ẹjọ́ ẹ kọ okú jẹ́rìí mi mú àkẹ́ òrèlé burúkú òòjọ́ màá mi òrèlé. ní Bánkẹ́ báwo ni wọ́n sọ. kúrò gba ọ lẹ́nu èyí gba sẹ́yìn tó ti sọ tó ti pé Bánkẹ́ ẹni ló lanu jábà ní àmàyàmọ́ ẹ̀yìn ló pè ní Bánkẹ́ ó ní regard ó ní respect anybody ó ní remorse rárá irú ẹ̀dá wo ni wọ́n ọkọ ẹni àbó ògbẹ́ mo mọ̀ pé màá bá yẹn gbà tó ní kìí ṣe ó mọ bí táwọn sẹ́ẹ̀tì ẹ̀ wà ó yẹ kó wáṣẹ́ lọ lóko irú ẹ̀ náà pé rẹ̀ lọ́kùnrin ìwọ yìí <laughs> ó lójú tí kò ní da fáyà tó fọwọ́ gbà yìí. tó bá pè ní tìjú ni wàá wá iṣẹ́ lọ tó bá ríṣẹ́ ń lóko wàá wá àwọn tó kọ́ ń jí bọ̀ kí ń jẹ́ kí ní àná wàá wá wọn lọ dẹ́sàtì tó bá wá ṣèyẹn lọ sí news stand ibi táwọn newspaper oríṣiríṣi wọn máa wá vacancy gbòníṣẹ́ wà lẹ́nìí gbòníṣẹ́ wà lẹ́nìí ìyẹn ló yẹ kó máa ṣe bí táwọn ẹgbẹ́ ẹ̀ wà ní aláìlójú ti ẹ̀jà kò tẹ́ ó yẹ kó má ṣe ìrora yìí ìwé ọ̀pá márùn-ún kó fi wé ojú ẹ̀ kọ́ ni kí ló ṣe kó lójú ń tì ẹ̀ gbọ́wọ́ obìnrin lòún ná kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin gold diggers tó yẹ pé ibi tó bá ti tutù tán báyìí ló máa fẹ́ balẹ̀ ó dẹ̀ wáṣẹ́ lọ ó lójú ti <laughs> ó lè wáṣẹ́ lọ ó ti dùn mọ́ ẹ ilé tó rán dúnmọ́ ẹ nì n tó wá dùn mí fún ẹ ni pé o ò láwọn èèyàn tó ń ṣe ẹ létí o ò ládùúgbàṣà tó dà tó bá pé o ní ni ó yẹ kó ti ṣe ẹ wẹ́lẹ́ kó ti pù ẹ́ kó ti gbé ẹ sọ́ níbi tó gbé ń gbọ́ pé ìyẹn bá kú sílé àná ojú rírọ̀ ló máa ju òkú ẹ̀gbá o àmọ́ tí ẹ̀gbọ́n náà mú pẹ̀ lánàá ta ló dáná fún ta ló kóṣù kóbì fún ta ló gbowógbó lọ́wọ́ ẹ kà á kùlù fún ẹ kà á yẹ ẹ èmi lè ṣàtàrí náà tì sí wàá ríran wò adìyẹ ti bà ní okùn ara òmùrù okùn kò ní rẹ adìyẹ ìpadàbọ̀ ní òní náìsì ó tún yọjú ìwé ẹlẹ́ẹ̀mẹ́jútì <laughs> ẹja pété wàá ṣe síyá méjìlá fún ẹ ọmọ tó ń jẹ́nu léyìí ìyá bá kẹ́ tó ń sọ̀pọ̀ tì ọ́ làmá mi ló ṣì ń bíbẹ́ ẹ̀kọ́ wàá tún fọwọ́ sí ẹ lórí burúkú aláìlójútì. wèrè mọ́ mọ́ pọ́n gbọ́. tilẹ̀ dáhùn ará àdúgbò máa ń lo olówó ẹ̀ tí wọ́n lò. wèrè oṣù sídà funfun mi àti kòkòrò tàbí náà. lòṣìrú rògbòrò ọkùnrin lélẹ́yìn náà ọkùnrin náà máa. ẹ̀yin ọkùnrin ò lálàáfíà ẹ lálàáfíà yọ ní Dangote. lòṣì tí ọkọ̀ síbi lòṣì kẹ́ẹ̀sì ilé tí ọmọ náà ṣílẹ̀kùn tuntun náà mọ́tò kan ṣoṣo. rẹ́bùṣì wo nìyẹn àbúrò rí mi báyìí tí ìyá ńlá bá ń gbé ní sánlẹ̀ kékeré adé máa gorí ẹ̀ ṣẹ́bi ẹ̀ wá ni ẹbí ẹ̀ kọ́. bọ́sán àìsí lára ni ló fa gbo yamayama yìí o tí bá wà lára rẹ̀ ni màá ti fọ́ọ̀sì jáde kúrò nínú ilé yìí. ọkọ ń sọ̀rọ̀ báyìí náà ni nàáhùn ṣé o mọ̀ pé inú tó kẹ́ ò ní dùn kí n kúrò nínú yìí yes you know ó máa bẹ̀rẹ̀ sí ní sunkún ni àti pé tí bá ti wà fẹ́ kú o ẹni máa wá Ah, wà àtìyàwó ẹ̀ imagine ah, ó ti gbàgbé ìgbà tí mo attempt láti avoid gbogbo wàhálà yìí tí mo lọ lo one week pẹ̀lú mọ́mì mhm. tókẹ́ land hospital ni náà. ó tọ́ bá ní. Ah, ó wá ní kí n filẹ̀ nulẹ̀ tókẹ́ tó yẹ pé nǹkan kékeré báyìí á ti bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún ni pé oúnjẹ tó fẹ́ ṣe fún mi pẹ́ kó tó jiná tó kí a sunkún ẹkún ni. love me ti pọ̀ jù lówó orí mi ah jẹ́ sáré apẹ bùsùn ọkọ mi ní sísísísì. mi ò rí rẹ̀ mi ò rí rẹ̀ rí so tító kẹ́lọ́ ń jẹ àkórí àparò ó jáko nìyẹn. <laughs> hello love. níbo ló wà. mo wà lè. guess what. what. Doctor, sọ wípé I am five weeks pregnant. five weeks pregnant really ìyàwó mi ti lóyún five weeks congratulations <laughs> ibo ló wà wà. hello hello hello hello hello. wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ṣẹlẹ̀ àwọn ọmọ ọmọ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ gbé fún yẹn wọn gbé fún yẹn hospital ló lóun wà yẹn lọ. hospital. ẹ ọ̀la náà mi ní pẹ́ bí ẹ bẹ̀rẹ̀ nìyẹn. hospital hospital ẹ má bọ̀ ẹ má bọ̀ yíyẹ tó ti gẹ́gẹ́ bí wọ́n fẹ́ bọ̀. ìyàwó fine ẹ jọ mo fẹ́ rí ìyàwó mi. kí ló ń kọ ah, ni. jọ́tọ̀ ẹ jọ́tọ̀ lọ ìyàwó mi mo fẹ́ rí ó pè mí ó jẹ́ kí understand fún wa lọ́dọ̀ yìí fine bí èmi àti ẹ̀dẹ̀ ṣe ń sọ̀rọ̀ all of a mi ò gbọ́ kankan mọ́ ni I mean ẹ ẹ understand me now ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀. okay very well doctor. lóòótọ́ ni ìyàwó yín ní attack. oh my god. but uh, everything is under control okay ẹ can I can I see her ẹ jọ ẹ jẹ́ kí n rí. báwo làwọn ṣe jẹ. no jáde fún mi léwu ọ̀rẹ́ mi nìyẹn come along oh thank you very much. <sighs> sorry. We lost her. We tried all our possible, but nothing was seen. Bàgídárìgídá iná dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ́ omi mà tán ṣèkà ó oh, máa dá. iná dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ́ omi màtọ́. ṣe dà ikú òdòrò ó ṣe ká ó má dà. ọmọ tó kẹ ó bá ti sọ fún mi pé lẹ́yà ló fẹ́ fi mí ṣe ó yẹ ti jẹ́ kí n gbọ́ pé ó fẹ́ fi mí ṣẹ̀sìn ni ṣèmi ń bá ti tẹ̀síwájú mo ní ẹ̀ mi ò wariwo ọjà ìwọ nìkan ni mo tẹjú mọ́ gbogbogbò torí mo nígbàgbọ́ pé ọ̀la á dà àṣírò lásán ni ẹ́ èmi ṣọ̀rẹ́ ẹ̀rọ mo yọ èrò ti wá relé ó ti já mi sọlọ́pọ̀n ọmọ tó kẹ́ẹ́ òun àti fẹ̀rí mi sọ̀tà lẹ́nu mo ti jẹ́ kọ́tà yọ̀ mí báyìí o. Ah. ọkọ dé kí mú mi wo health ara wọn náà ìjọ tàn bá sí ní báyìí wọ́n máa wà ní yàrá tó kẹ́ ibẹ̀ náà máa wà throughout wọn ní jẹun wọn ní ṣe anything wọ́n fẹ́ kí ni mo fẹ́ ṣe sínsìn. kúrò àìwọ máa lọ ń tiẹ̀ máa lọ ń tiẹ̀ gòkè máa lọ ń tiẹ̀. kúkú tó kẹ́ kúkú dè mí náà mo kí la fẹ́ ṣe sí àárọ̀ náà ń pè lẹ́jọ́ mú mi má wọ́n má sì kìsì mi lọ́rùn kó síbi tí máa gbé wọn kó tẹ̀ sí ti máa ṣe. ìwọ náà má tún sunkún mọ́ ó yá mo ti gbọ́ màá lọ màá lọ màá lọ ń tiẹ̀ pẹ̀lú ọkọ mi máa lọ. ẹ ṣe mọ. ìyá báńkẹ́ kí ló dé tó ń ṣe báyìí ó ṣàgbọ́n nǹkan tó mọ̀ sọ tí wọ́n lò jẹun ó tiẹ̀ ro ti health ẹ̀ ah, ah, má ṣe báyìí ṣé èèyàn máa lọ pé kò dùn ẹ́ ni gbogbo wa lọ́mọ ìdùn ó yá dìde dìde dìde dìde kó jókòó ah, dìde kó jókòó ọ̀rẹ́ mi báwo ló ṣe ń ṣe báyìí ó yá jókòó jàre kí ló dé ṣé èèyàn ṣá máa ní kò dùn ẹ́ ni ẹni tó bá sọ pé ọmọ yìí ò dùn ẹkún náà lu tiẹ̀ pa gbogbo wa ló dùn ẹkún ẹkún ẹkún ọmọ tó ń sọ fún mi ó lóò jẹun òfin gbó ó dáa ní sùúrù ọmọ ẹyọ kan tó ń wò yìí sí so tó fẹ́ kí nǹkan kan ṣe é ni ọ̀rẹ́ mi rò dáadáa o lágbára ọlọ́run ọmọ yẹn ó máa dirú ó máa dìgbà fún ẹ o nǹkan tó yẹ kó máa rò nìyẹn o ó ṣe pé kó máa wá ẹkún mu lójoojúmọ́ báyìí ọmọ ẹ ṣe máa dáa nǹkan tó kù ẹkún sí ni tó yẹ ká máa rò nìyẹn kò ṣe pé ká máa sunkún ká máa sunkún òkè ṣé o tún fẹ́ẹ́ fi ọmọ lẹ̀ lọ ni ibo ni ta ló fẹ́ẹ́ tọ́jú ẹ̀ jọ ọ̀rẹ́ mi ẹkún yìí ti tó bí mo ṣe ń sọ náà ò dákẹ́ ẹkún ó ti tó ó yá wọ bàtà wọn lóòótọ́ jẹun ó yá wọ bàtà wọ bàtà wọ bàtà wọ bàtà ẹ wọ bàtà ẹ wọ bàtà ẹ ọ̀rẹ́ mi ò sì ń sunkún wọ bàtà ẹ tí èrò ti hẹ́ẹ̀tì ẹ̀kọ́ oró tọmọ yìí ó yá ó yá ó yá ó yá lókè hmm, ó ṣe ọ̀rẹ́ mi. ṣe ìwọ tó tó ń gbọ̀n bí ewé tó bèlè bọ́ sí ìgbà síwèrè tó ń gbénu lẹ́yìn lọ́kùnrin pàdé. bẹ́ẹ̀mi sọ fún pé mo ti wálé o mo dẹ̀ wá já ní wọ́n nìyí tí wọ́n máa fi padà dé kó má jẹ́ ń bá òun nínú ilé yìí èyí tó fúyẹ́ èyí tó wo nínú ẹrù ẹ̀ kókó ló ṣe é tó ń wo bí ọ̀dẹ̀ ó náwó sórí mi wèrè wà lọ́pọlọ ẹni mo bẹ́ẹ̀ sọ lóde ẹ̀yìn mi. <laughs> very good àmọ́ ní tiẹ̀ kò má ríran mọ́mí ló ní àwọn fẹ́ ní aláyẹ̀ ìwé lórí rẹ̀ mo bá tiẹ̀ wá sí ìbàdàn wá wèrè àsábà olórí burúkú olòṣì akúmọ̀ àmójútì òòró jù ní báyìí ṣóńṣó méjì èmi àti ẹ ti fojú kan ra wọn ìwọ rí pé mo driving owó kò sì dọ́ọ̀jì sápá báyìí wèrè tó gbé sílé wá sọ pé wọ́n jáde ó jáde wọ́n mi ìnáwó bẹ́ẹ̀ sọ ju pé èyí tó fúyẹ́ èyí tó wúwo nínú ẹrù ẹ kókó torí ibi tójú ò ti tì ẹ́ dé aláìlójú ti ara ẹ̀ ibi tójú ò tì ẹ́ dé nílẹ̀ Yorùbá gbọ́lógbó tó ti máa tó ti jẹ́ pé obìnrin náà máa sọ pé kọkùnrin kó kú òun lé gbọ̀ngbà tó ní pinṣẹ́ o ò tí ìbò abì kan bóyá under bridge ni o bóyá abẹ́jàmù ni o kó wá ibi tó máa forí ẹ lé kò tí ì sí preparation tó tó yẹ yóò dẹkùn mi wàhálà wà àtàwọn èèyàn ẹni àwọn lọ́nà ìṣòro mi tèmi ni pé wákàtí mú aṣọ tó jẹ́ tiẹ̀ má máa ṣàbúrò tèmi òkòkò jáde nínú ilé orogún ológun dẹbi ti àyà ẹni tó máa fẹ́ lù pa máa ti kú ó máa ti lù ó máa ti kú. ṣọ́tọ̀ kí ló ń ṣe bí ẹni tó rí ẹ̀ dàrú oh yes ó ṣe bí ọmọ aláta ó ṣe bí ọmọ tó fowó tọ́ rárá ó ṣe bí ọmọ lẹ́ran yóò àwọn ọmọ lẹ́ran àti ọmọ alátagun pariwo tó ẹ̀ náà wọ́n lánàá oṣù tó wà lágbárí ẹ̀ wọ́n máa pàdé wàá fipò sọ̀rọ̀ níwà òun gbóni òun gbó bí ajá tó wà bẹ́ẹ̀ kí ni problem ẹ̀ wọ́n mú ẹ lọ sí skul skul ọ̀hún lára ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òṣì ṣọ́bọ̀ pé mo fún alẹ́ sí láti dọ́tọ̀ tí ń sọ̀rọ̀ nítorí pórí ẹ ti dàrú káí pórí ẹ ò dà wàhálà tó ó fi ìbọ̀bọ̀ yìí o kò lẹ́sìn fún ẹ irú yín ló yẹ kẹ wà níta kó máa pariwo òṣèré lórí òṣèré wọ̀ ni you are supposed to come from a very poor family sọ́dà torí àlégbè wà lẹ́gbọ̀n ó gbọ́n nítorí pé ó jìyà ni jẹ́ ọ̀túnṣe well o lọ́ṣọ̀ nínú ilé yìí o yà o lè sọ pé kò fún ẹ lẹ́ni kò tẹ kò sùn kójú àtòun kó ka ẹ mọ́ bẹ́ẹ̀ àbí kó wáṣọ ọ̀pá márùn-ún yẹn kó fi ṣòṣù ká kó olú sórí kó máa pariwo ilé bàbá mi for sale ilé bàbá mi for sale kó wá wò bóyá o tí ìyàwó ṣe ọ̀túnṣe o tó wọṣọ tuntun nígbẹ̀rún o tiẹ̀ ní dress sense má lò kó tún ṣe. kí ló wà lọ síbẹ̀ gangan bàǹkẹ́ wọ́n ní ẹ̀kọ́ gbóná ó fẹ́ sùúrù gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń fi wàdùwàdù wàdùwàdù wàdà kẹ́kẹ́kẹ́kẹ́ gbogbo nǹkan kọ́ lèèyàn máa fi ẹ́ gbogbo téèyàn bá fi sùúrù ṣe láyé òun ló máa tọ́jú lọ́wọ́ èèyàn èmi ò mọ wàhálà ẹ̀ o kí ló wà lọ. so kí wọ́n lajú mi sílẹ̀ kí n káwọ́ gbéra kí bọ̀sùn jẹ ogun tókẹ́ bí ẹni pé tókè ò léèyàn kò lẹ́bí kò lára possible mọ́ni ogún wo ló ń jẹ ò dẹ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀ ẹ́ èmi mọ̀ wípé bíbọ̀ tó ṣe wà yẹn lọ́kàn tiẹ̀ náà gbogbo èrò ẹ̀ báyìí wọ́n máa rò pé kóun kó òun lé yẹn ni tòun mọ̀ pé kì í ṣe ibi tóun lé ṣé rò pé ikú tó kẹgàn ó dùn mọ́ bọ̀ sí i ìbànújẹ́ ọkàn burúkú ló máa jẹ́ fún bó ṣe wà yẹn ohun tó yìí máa wà lọ́pọlọ ẹ̀ nísìnyí tó máa máa rò nìyẹn ẹ̀ wá gbé pé kókó òun lé ogún ogún kiri ẹni lógún náà dà kiri wàhálà náà eré ló bẹ̀dùn bọ̀sún lẹ̀ mo mọ̀ wípé bọ̀sún ò kì í ṣe èèyàn dúró ràkẹ́ ṣé ìwọ gan fúnra rẹ̀ ṣùgbọ́n sọ fún mi pé òun wà bọ̀sún o ò mọ irú èèyàn tó jẹ́ ẹ́ hmm. ìyá bàǹkẹ́ Elédùmarè ń gbọ́ ẹ̀rù yín bà mí kí ni mo ṣe inú ọmọ bí èèyàn ṣe ń du orí olórí táwọn ò ti gbé tiẹ̀ ṣé ká sọ pé ikú tókẹ́ ò dùn yìí tó ni gẹ́gẹ́ bí abiyamọ ẹ tún fi support bọ̀sùn instead of tókẹ́. lẹ́nu ẹ sọ́hùn-ún ó wá di pé gbogbo ẹnu ẹ̀dà sẹ́gbẹ̀ẹ́ kan èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin bó ti rí mi ó rí pé ńṣe ni mo bàlù tí mò ń jó kiri tí mo kọ gbogbo ẹ̀ mọ́rùn tí mò ń yayọ̀ ọmọ mi kú mò ń jó kiri àdúgbò ó mọ ohun tó kàn tó fẹ́ sọ mọ́ èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ yẹn sí ìwọ bá ń kẹ́ lẹ́nu tiẹ̀ ó dà bẹ́ẹ̀. mami ẹ má bìí ṣùgbọ́n ogun bọ̀ sóòlè bí. wọ́n ah! sóòlè ló kú èyí ṣe nílé ayé àpò ìṣòwò ìgbóyè tó dé ìkọ̀sí ká ó yẹ kó ọkùnrin ti ká lọ sí i. wọ́n ṣe ẹ̀gbọ́n tẹ̀ ẹni tí ò ní làákàyè. chíọ̀ onírànú olóògùn kò sí ní ẹ̀dùn. ìyá ti ẹ̀rọ òkùnkùn tó ṣe onírò kan tiẹ̀ àdùgbàdùn kékeré pátápátá chíọ̀. ẹni tó mọ̀ ló yẹ tó lè kó ká ó yẹ mọ̀ kó ti ká lójú. má ṣe ẹ̀gbọ́n dẹ̀ ẹni tí ò ní làákàyè jí ọ̀ onírànú yóò kú kú sí i. ìyá tiẹ̀ rò tó ṣe onírò kan tiẹ̀ pàtó pàtó

Tókẹ́ Tókẹ́. Okay. Okay. It's, it's okay. Ẹ̀ẹ́ eh, bí mo ṣe lágbọ́n òkun mi. Kódà látìgbà náà mi ò lè pa ojú mi débà débi tí mo fẹ́ sùn ó dẹ́rù bà mí gan-an gidi ni bàbá. kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí báyìí nítorí pé mi náà lálàá ó kàn jẹ́ wípé bí mi ṣe lálàá tèmi ó yàtọ̀ sí ìwọ̀n ṣe láti ẹ̀. ṣé ẹ̀yin náà fi tókẹ́ lálàá ni. bẹ́ẹ̀ni ah, spirit àwọn èèyàn kúrò nílé ah. àwọn tọmọ náà gbìyànjú láti ṣe báwo gan ni ń ṣe láti. ó mo rí tókẹ́ tó dúró. ẹ màámi alákàlà ni Elédùmarè ọgbọ ògbó ọgbẹ èmi má jẹ́ kí n rí ẹ ẹ mọ orú ọmọ tí mo jẹ́ èmi ò kọ àjẹkù àmọ́ àbàṣà ni mi fẹ́ bọ́ọ̀sùn pẹ̀lú mi èèwọ̀ ìdọ́jú ẹ̀dá mi ìdí orí rẹ̀ orí mi báyìí nígbà bí a mọ̀ ní jẹ́ kí ló ṣẹlẹ̀ sí mi sọ́kùnrin tán gbòòrò àmì má máa dárò àlábẹ́ yẹn fún mi ò láìkí ẹ́ ìbò kò ní ṣẹlẹ̀ sí mi ó dá mi ìgbà mi orí mi ó kọ̀ ajẹ́kọ̀ àbúrò mi pẹ̀lú láyé. <laughs> wọ́n kí ló fọ́ ni. sọ̀rọ̀ tó parí lẹ́yìn ni ọ̀rẹ́ alákọ̀lólá o èrò ọkàn ẹ̀ sí báńkẹ́ ni o. Ah, ṣó wàá ra ìṣá èrò ọkàn tèmi sí báńkẹ́ ọlọ́ọ̀ má jẹ́. Ah irú ọ̀rọ̀ ọ̀tẹ̀ olùsọ yìí. tí wọ́n sọ mo ti fọ̀rọ̀ báńkẹ́lẹ́ yìí kò máa lá àwọn alábàáyé if not so báwo ni tó kẹ́ tó ṣe máa fa ẹ̀gbọ́n ẹ̀ báńkẹ́lẹ́ lọ́wọ́ kò fi ṣàyà. èmi fọ̀rọ̀ fọ̀rọ̀ kọ́ stand ni báyọ̀ pé àlá ni ajẹ́pà láti mọ láyẹn ó ń ṣe èrè ni èmi ọlọ́run wọ́n ṣọ́ọ̀ṣì máa jẹun. àkọsílẹ̀ àkọsílẹ̀ ti dúró àfi láwọn rí láwọn balẹ̀ títí ló padà rán. lọ́nà. ìyá wa níwájú ọlọ́run alàyè tí àkókò rẹ̀ kò jẹ́rìí rọ́ aláborí kọ́lẹ̀ náà ìfihàn pàtàkì. arábìnrin ẹ má wòlẹ̀ jẹ́ kí a tún máa wí àròtúnrí asán kankan bí olúwa àlàyé ti fẹ́ gan ni màá ti láàárọ̀ ẹ̀. ṣé pé kí ọ̀sùn àti báńkẹ́. I'm not going to accept it. I won't do it. I'm not going to. ẹ má ṣì mí gbọ́ o ihun tí a mú mi rí ni wípé àtúnṣe òun ni òkú ọ̀run ń fẹ́ bẹ́ẹ̀ ẹ arábìnrin ǹjẹ́ ìbáṣepọ̀ kan ti fìgbà kan wà láàrin èmi àti arákùnrin tí a ń sọ̀rọ̀ yìí. orílẹ̀ kò fi bẹ́ẹ̀ sí ìbáṣepọ̀ kan tara láàrin àti ẹ̀jú pé ọ̀rẹ́ ni gbogbo wa ní kékeré. I'm tired. I understand they are poor. ṣé ń wo orí ṣá. kò wó rí o olóòlù ní kẹrin sásìkò gan iwájú kò ké put me through. ìyàwó bọ̀ sí. èmi nìyẹn. ẹ̀rù mi understand àwọn mi understand mi ní january yìí gan. Oh, okay ṣé o ní the other dictionary yẹn. èmi ní Oxford. Oxford. mi ní bọ̀ sísá mi ló ní bọ̀ wọ́n fún mi. ẹ o mọ ọkàn ni pé sori explanation tó wà nínú yẹn ó kọ ju ilé lọ díẹ̀ lọ. ẹ ṣọ. àmọ́ ilé iná ó ṣe wà mọ́nẹ́jẹ́ bó ṣe lè lóye ó ṣe lè máa lo ilé iná. ok. bọ́sù so o ti dé òwá wò mí nínú ilé àgbẹ̀. àbá wo mo ṣe wọlé ǹsìn náà ni ni bébì mi nǹkan sáré ẹ̀pọ̀ wọ́t nígbà àwọn kọ̀ọ̀kan wọ̀nyí ó mọ̀ nínú ìwé yẹn. tó dẹ̀ mọ̀ wípé táìmù ti lọ ṣé o rò pé wọ́n máa dá lẹ́kṣọ̀ dúró dè wá ah mami tọ. sista mi èdè fún mi ní dictionary yẹn kẹ tó lọ náà. wo mi ìráyè yẹn sìn ṣètìbọ tí bá dé. ẹ jọ náà. mo promise ẹ tó bá dé o máa mú fún ẹ. ẹ ṣe o. jaabi jaabi jaabi lọ́nà. akuti. akuti. bye. Eh? ó wà lára yín. níbo ló wà látìgbà tí mo ti ń tẹ họ́ọ̀nù níta bẹ́ẹ̀. tọ́lẹ́tì ló wà. tọ́lẹ́tì ló wà sórí kò ti ya wèrè gan orí ẹ̀ ti yí àbí ṣé wàá pẹ́ mọ̀ sọ fún ẹ ókè. ẹ káàbọ̀ mọ́ ẹ sọ. mọ́mì ṣé kò sí tẹ́wálé ní time báyìí. ṣọ́ọ̀bù ni mo wà tó ti pè mí pé dáàdì yín lásìdẹ̀ǹtì hospital ló wà ibẹ̀ mú dẹ̀ wà látàárọ̀. Ah! accident ah, mọ́mì ṣe kó pọ̀. ó pọ̀ ó pọ̀ gan-an. Ah! accident. ẹ mà ṣe o. tó kẹ́ ń kọ́. àdáde ó yẹ ká jọba pẹ̀lú yín ni sà. ó lọ ṣe záàmù jáde tó bá rẹ. ọ̀sùn. ẹ sà. ó ṣe o. ẹ sà. ó ṣe gbogbo gba gbogbo. olúwa ló ṣe sà. ọmọ ọba dúró tì ẹ ṣe ọ̀dọ̀ yín kalẹ́ o ọmọ alálùbáríkà náà wàá fi sáàárín yín àárọ̀ ó fi tọ́jú wọn. ẹ ṣé o. Ah, ah, báwo ni èmi tẹ̀ close already mi kàn ní kí n yọjú sí yín ni lágbọ̀lẹ̀ wọ́n sì mú rògbò máa wá. Ah, àwọn náà ló kéètì kọ̀ọ̀kan wá ni. ẹ kò tẹ̀ problem máa ṣàlàyé àwọn ọkọ fún ẹ sí màá dẹ̀ fẹ́ kó pass message yẹn fún wọn sí ẹ̀yìn sórí dáàdì ní tó wọ yìí wọ́n ti ní multiple crack nínú spinal cord wọn gbọ́dọ̀ ah. ṣe wà yẹn mò ń wò tẹ́lẹ̀ gan pé kí n bá yín lọ sí government hospital but fortunately wọ́n on strike wọ́n máa ní water bed láti prevent bed sore are you getting me ṣùgbọ́n tó bá ṣe díẹ̀ sí àwọn nurse àwọn take care àwọn so tí mo sì ní bá dé deliver message yẹn fún wọn ọwọ́ tó bá wá di àárọ̀ láti bá yètè dé ní kọrí mi lọ́fíìsì. ẹ pẹ̀lẹ́ ẹ ti gbọ́ ẹ tó bá rìn láṣá èmi ti close ẹ gbọ́ ó dà bọ̀. ó dà bọ̀ ẹ ṣe gbọ́ sọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀pẹ̀lẹ́ jáde. ẹ̀pẹ̀lẹ́ ah, sá ẹ̀rọ rẹ̀ wọ̀. <laughs> ẹ pẹ̀lẹ́ dẹ́bi. Magẹ, dájú mi mọ̀. Dọ́kítà! Nọ́ọ̀sì! Yes ma. Dìgé mò ní lójókòó sí láti. O ò dìde ń ṣé o ti ṣe assignment ẹ ṣá. bẹ́ẹ̀ mo ṣe máa. ok nígbà tó ti ṣe yẹn ṣé kò sí ìwé tó yẹ kó gbé kó tún máa kà àfi game. mo mọ inú wo ta ń dún ma. ó dáa ìwé ẹ̀ ló yẹ kó gbé kó máa kà nítorí wípé ó yẹ kó mọ nǹkan tó ń ṣe ṣé o ẹ̀gbọ́n nìyẹn ti rá admission máa wọlé sí báyìí fi ẹlẹ́nu lé ṣé kò kí wọ́n náà kò kò kò kò kò rí admission ni. <laughs> mọ́mi má worry ara yín when the time comes I'll get mine. Uh, yes ma. ok èmi mọ̀ pé tó máa sọ ẹ ṣàṣàánú tèmi ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kó máa fi yín bú mi o kọ́ máa sọ wípé ọ̀rọ̀ ìgbà tí bàbá wọn kú ìyá wọn ò rí kan ṣe kọ́ wọn mo dẹ̀ gbìyànjú agbára mi mo ṣe wọn tí mo lè ṣe. jàǹbí tó. hey Tu che scontați? Columă. Ha, mai bine că. Ẹ wo mọ́mì, first choice Túbọ̀sù, Unilag ni, ibẹ̀ náà mú sí, wọ́n wá fèmí ní second choice Oṣù. Nítorí pé o kàwé débẹ̀ náà ló ṣe rí kan múnú méjèèjì, torí pé o ṣe dáadáa ni, àbí? Ṣé wọn náà rí pé mo ṣe tẹ́bẹ̀ẹ̀dì ẹ̀ ló ṣe bá ń sìn? bó ṣe jókòó ló ṣe bá rẹ̀ àbúgbà wípé mo sọ fún ẹ mo sọ fún ẹ wípé kò mú ẹyọ kan fún choice ẹ méjèèjì kò lọ mú méjì nítorí ohun tí mo ti rí rí ni mo ṣe ń sọ ń gbà yẹn fún ẹ ó mọ̀ pé àwọn skul yẹn náà wọ́n máa ń jówó ara wọn àwọn máa ń jówó ara wọn tí mo ti rí dáadáa ni mo ṣe ń sọ fún ẹ nígbà yẹn but o ní choice wọ́n ti mú ẹ lóṣù nìyẹn àti pé ṣé tipátipá ni kí wàá ti bọ̀ síjọ kàwé níbìkan náà ni o ti o ṣe bí yunifásitì náà ni méjèèjì ṣé wọ́n sì wà àti bọ̀sán pọ̀ ni àbí mo bí yín léra yín ni àó tí o jẹ́ kí bọ̀sán ṣe tiẹ̀ kí wọ́n náà lọ sí ẹ̀ má sùn owó tèmi náà mo fọ́ lọ́hùn pé o bóyá kí n lè lọ withdraw owó tí mo ah mọ mi rárá o. mọ mi bẹ́ẹ̀ tí akẹ́lẹ́ withdraw mi ìtẹ́gùn fíìmù kí lè fi shopping. tó kẹ́ shopping kan shopping náà. kò sí ẹ̀gbọ́n ló fi ẹ̀ ó kárẹ̀ èsì ẹ ló fún ẹ yẹn torí ẹ bá pé mi wà ní kí ló ń dúró owó sí ẹ̀gbọ́n ẹ kí wọn lọ fi ṣe shopping ṣọ́ọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu ẹ̀ àló sì ni ó sí. ìgbà tí mi mò dẹ̀ dún kọ́. kí ló ti èmi rà bẹ́ẹ̀ ló lè máa yẹ rojú fóun làkọjá òfin ṣùgbọ́n ìfẹ́ tán. sí ọkọ òní. Báyé bá ń jayé, bí ó lè jayé mọ́ ìwọ ní tèmi. Ọ̀kẹ́ mi. ẹ máa ń ṣiṣẹ́ kẹ. <laughs> ṣé o fẹ́ káwọn fúláwà ní compound àkọ́gbọ́? that's my girl. Ah, ah. ta ni jẹ́ rẹ̀? ókè o báwo lọ̀rọ̀ school rẹ̀? kí ni ṣe ọmọ mi náà ló jẹ́ kó síbi tí máa tiẹ̀ sí náà. Bánkẹ́ mo ti parí everything so brother mi tí mo sọ fẹ́ pé ilé wọn wà lẹ́gbẹ̀ẹ́ láàgìn ọ̀dọ̀ wọn ni màmá stay sí so ibẹ̀ ni mo máa gbà lọ ibẹ̀ ni mo máa padà sí èmi dẹ̀ láti move lọ́la torí ẹ̀ mo ṣe ní gbé kí wàá yọjú sílẹ̀. ọ túbọ̀ sùn i'll miss you <laughs> èmi náà mọ̀ wípé inú ẹ̀ ń dùn o ò lè wait láti mingle pẹ̀lú àwọn school girls ni ẹ ṣe àmà gbàgbé àwa. Láǹkẹ́ èmi náà máa mí fẹ́ but mo mọ ohun tó ń ṣe ó fẹ́ fi ṣe àjètè mólè ẹ̀ ó lè mólókò ṣẹ́yìn obìnrin tó ń pẹ́ gbàgbé èèyàn wọn náà mọ̀ pé èmi ò lè ṣe yẹn èmi ò ṣerú àwọn èèyàn bẹ́ẹ̀ ni. màá ṣe test kan fún ẹ tó bá pass test yẹn ah wọn tún mọ̀ pé yes báńkẹ́ o gbàgbé bọ̀ sún mi. wo kò sí any exam tó gbé fún mi tí mi ní pass ẹ. really of course. ohun rẹ̀ màá fún ẹ ní flower kan flower yẹn wàá gbìn sínú compound yẹn so àràárọ̀ tó bá ti ń jí wọ́n á make sure pé òun wet flower yẹn o dẹ̀ máa make sure pé flower yẹn ń grow so tí bá máa fi lọ sí school tí máa fi padà dé tí mo wá rí pé flower kò kú o ah, ìgbà máa tún mọ̀ pé yes báńkẹ́ o ò gbàgbé bọ̀ sún mi. Ah, ṣé kò jù yẹn lọ. kò jù yẹn lọ. Ah, màá wá jẹ́ kó mọ̀ wípé ó kan àyà mi ló wà nígbà gbogbo. for sure. ok tó bá wá jẹ bẹ́ẹ̀ èmi gan mi ò ní bá gbàgbé ẹ láéláé and you will always be my daughter. Come on, ta ni daughter ẹ. Eh? O ah, ah. máa ń jọrẹ lójú àbí. Mélòó lára ẹ̀gbọ́n níwájú mi? Ẹ̀ẹ́ eh, mélòó lára mi àbí oh Big ah, girl ti dé o. Láti jọ big girl sí. <laughs> Wow! ó ṣé kò ń ṣe kó ti boyfriend o. ah you trust me mo reserve fún yín o. èmi ló dúró dè ṣó dẹ̀ mí ni oh good mm -hmm. hey, that's good ṣe wọn pé fẹkàn tẹ́lẹ̀ èmi náà kì í fọ̀rọ̀ ṣeré àti kékeré ni mo ti máa ń sọ pé ìyàwó mi ni ẹ ìyàwó mi ni ẹ mo dẹ̀ mí ni ẹ but mi mọ̀ bóyá wò mí ni ẹ um, will you marry me. why not ṣe bá ti mo fẹ́ máa tọ́jú mi wá fẹ́ mi ah, mi ò Then ní disappoint ẹ mi ò ní regret ẹ honestly So kẹ́ me. <laughs> bẹ́ẹ̀ ni màmí gbogbo ìfẹ́ tí mo ní sí Túbọ̀sún ni mo fi tọ́jú fúláwà yìí bọ̀ǹgbà tó dẹ̀ ti dé tó ní pé àbúrò mi lòun yàn láàyò níṣàlẹ̀ máa bá tó kẹ́dùn ọkùnrin ìgbà tó dẹ̀ ti make choice ẹ̀ ìjíniyan tí mi tẹ̀ ṣe fẹ́ rí mi ò fẹ́ rí ní sàkání mi mi ìfẹ́ kí nǹkan kan pa èmi àti ẹ̀pọ̀ mi ìfẹ́ i just mo kàn dislike ẹ mo hate ẹ wá ni ìbínú ẹ ló mú mi fún fáwọn náà mọ́lẹ̀. Ah! inú jì pásítọ̀ inú má jì o ẹ wo ọmọ tí mo bí tí òfin níwò èmi tí mo jẹ́ yẹ ẹ́ inú ẹ̀ le. báńkẹ́. Ah! ẹ̀rù ọlọ́run gbà mí o ohun tó bá ti pín lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dádúró. ni fún olúwa lókè ọ̀run ṣe rí ọ̀rọ̀ ìkòkò àti òdòdó yìí eré ọmọdé lásán lẹ́yìn pé hmm. gẹ́gẹ́ bí ẹni pé ẹ múlẹ̀ ní ẹ̀mí ọlọ́run fi alàyè fi ń yé mi lórí ọ̀rọ̀ yìí hmm. àti pé bí arákùnrin bá fẹ́ ìgbà obìnrin wọn ò lè rọgbọ fún un kódà bí ẹ̀yin náà bí ẹ bá fi gómìnà ṣe adé orí bákan náà ni. òótọ́ ni ẹ wò pásítọ̀ ẹ rí ìrọ̀ gbogbo ẹ̀ pátá lè rí àbájọ ṣé irọ́ ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ bọ́sùn ah, kò síbi tó dé láyé ìtòríṣẹ́ ọmọ dáadáa ni bẹ́ẹ̀ bá rí báyìí pé ọmọ olè ẹ tọ́ka sí pé ọmọ yìí ta ọmọ ni òun náà yìí nǹkan bó ṣe wà yìí ọkùnrin kò bá ṣe látàárọ̀ títí dalẹ́ rí bẹ́ẹ̀ ni bó ṣe tó náà dẹ̀ àrùn kan náà ló dán dá àwọn méjèèjì rà ẹ́ ọlọ́run ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ tó jẹ́ wípé mo mọ̀nà àdúrà jésù ni o ṣe ìwọ ni màá máa sìn títí ayérayé. Hmm. àdúrà wa ti gbà torí náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò nílò àdúrà rẹpẹtẹ kan mọ́ kódà kò nílò ààwẹ̀ nǹkan tó kù ọwọ́ yín ló kù sí òun ni pé kẹ́ ẹ wá ọ̀nà bí àwọn méjèèjì wọ́n yẹn máa bẹ́ẹ̀ ni àfa kò lè ṣeé ṣe etí ò gbọdọ̀ báyẹn gbọ́ nǹkan burúkú gbáà ni pé bí ọmọ mi ò bá fẹ́ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ bó bá fẹ́ ogún ìyàwó kò lè bọ́ sí i fún un kò ṣeé gbọ́ ẹ jọ ẹ gbà mí torí ọlọ́run ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ bá mi gbé gbà ọgbọ́n tẹ́ ẹ bá fẹ́ bá mi dá kò ṣeé ṣe. subhanallah ìyá wa ẹ arábìnrin tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ mọ̀ pé ìmọ̀ rí nínú àlá tẹ ẹ rọ́ fún mi ìsì ara tèmi ṣe ibẹ̀ mo ti mọ̀ pé ìtọ́lọ́mbá ní ká ṣe a gbọ́dọ̀ sọ pé àṣẹ o ẹ gbọ́dọ̀ gbá kádàrá ọlọ́run. àáfàá ẹ̀ má bínú kò lè ṣeé ṣe àáfàá kò ṣeé ṣe ẹgbẹ́ ìyàwó ọmọ mi tá à ń sọ̀rọ̀ èyí gan tẹ́ni kọ́ ọmọ mi ó fẹ́ yìí kó tó di pé àbúrò tó jẹ́ ìyàwó ọmọ mi kú rárá ni wọ́n ti jẹ́ ọ̀tá ọ̀tá àwọn ọ̀gbẹ̀bọ ni wọ́n o wọn ì rí mi ara wọn láàtọ̀ ọ̀sán àtòru ni wọ́n pàápàá wọ́n jàjòrò lọ ẹ jọ̀ọ́ báwo lọmọ mi ṣe fẹ́ lanu sọ fún pé òun fẹ́ fẹ́ kò ṣeé ṣe ọ̀tá ló jẹ́ sọ́mọ mi ẹ gbà àfa nǹkan tá a bá fẹ́ ṣe sí ni ẹ já ṣe sí ẹ jọ̀ọ́. àwòsàn bí láì ìyá wa àṣòro ṣe bí ntọ́lọ́hún ò lọ́wọ́ sí àdùn ṣe bí nǹkan tọ́lọ́hún ọba mi fẹ́ ìyá wa wàláì tàláì sọ́nbì láì làásì láhùwà tí ẹ bá ṣe ń tọ́lọ́run ní kẹ́sẹ̀ ẹ rí ìyanu ọlọ́run. ntí ah. ọlọ́run fẹ́ ni wípé kí ọmọ mi ó fẹ́ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ìlẹ́jùmọ̀ rẹ̀ ah, irú kí leléyìí báwo lọ̀rọ̀ mi ṣe rí báyìí kí ni mo ṣe. ìyá wa hmm? gẹ́gẹ́ bí orin àfáà mi kan nílọrin tó sọ wípé kágbà fọlọ́run ní ìsinmi o kágbà fọlọ́run ní ìsinmi kádàrá o ṣe kọlà ìgbà kágbà fọlọ́run ní ìsinmi ìyá wa ẹ gbìyànjú láti gbà fọlọ́run. ah ó le. bó ló wá gbé fóònù sí báyìí tí fóònù ẹ̀ ríngì tí ò tiẹ̀ gbé ẹ́ ló máa ń ṣe ìyá púpù yìí gan-an òun ló dẹ̀ sọ fún mi pé kí n wálé ni. òun ló kọ̀ tó gbé fóònù. ìyá báńkẹ́ ṣẹbẹ́ alẹ́ ìjáde ṣiṣẹ́ bí àti dáná ìyá búkẹ́ ti padà. ń bo orí mi kọ́ mo pe aago ẹ̀ ni mò ń pè látẹ̀ ni níṣẹ́ láago ìyá búkẹ́ ríngì tí ò sí ẹ̀ gbé òun náà ló dẹ̀ sọ fún mi pé kí n wálé ni àmọ́ mi fẹ́ rìnrìn arìn má dàrú ni n bá lọ lọ tí mi bá lọ bá ó máa dùn mí n tó dẹ̀ máa ń fàjà wà nìyẹn. ẹ sọ díjọ́ mi ni. ah ojú bẹ́ẹ̀ lọ. Ah, ṣé dáadáa ni ẹ máa wo lẹ o mo ah, ah, sùn ilé bàbá mi dídí dídí nílẹ̀ ọjọ́ mẹ́ta báwo ni gbogbo ilé ń kọ́. àdúgbò ma. ṣiṣẹ́ ń lọ èdè kọjọ́ mẹ́ta báńkẹ́ ni mo wá rí mà. ó mọ̀ ọ́ rìn ni torí èmi fẹ́ jáde ni owó ó dàbẹ̀ ní wípé màá máa pe aago ìyá búkì lọ títí tó máa fi gbé ó bẹ́tà kí n máa pa aago ìyá mú mi ó bẹ́tà kí n lọ. ó dàbọ̀. tọ́lọ́run bá ṣe yẹn ni kò kọ́kọ́ já mi síná kó yé ẹ o ǹjẹ́ lè believe pé wọ́n ti accept pé kí bọ́ọ̀sì kó jẹ́ resource manager company. lóòótọ́ mọ́mì yẹn ni kọ́kọ́ òun ló tún máa head company wọn tó wà ní South Africa yépa ọlọ́run ṣe kò sún wo kò ní kú oríire oríire ńlá ni a ó ti ṣe o bàbá ti ṣe ó ti ṣe lóòótọ́ ó ṣe gbogbo ẹ̀ láṣeyọrí àdúpẹ́ fọlọ́run ọlọ́run ṣeun ah thank god ọlọ́run ṣe é. ìyá mi sóyìnbó. Ah, ọlọ́run ṣeun bàbá dáadáa ó mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ láṣeyọrí ah ṣé ìwọ náà rí nísìnyí pé apẹ́kú tó jẹ kò ní jẹ́ bàjẹ́ torí bá pẹ́lẹ̀ ó di dandan kó di rẹ̀ ṣé náà rí báyìí ah ọlọ́run ṣeun ó ṣeun ah orí tó kẹ́ pàápàá padà lẹ́yìn mi lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi ẹ̀yin méjèèjì báyìí ọmọ yín máa fi ẹ̀yìn mi báyìí tún máa fi ọ̀pọ̀ ọ́ máa fi pé èṣù ẹ̀ṣẹ̀ ò ní yà yín ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣe iṣẹ́ náà wà ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ah ọlọ́run ṣé o ọlọ́run ṣé o ọlọ́run ṣé o. ìyá bá kẹ́ ìtú ìwà ilé rẹ̀ wọ́n ní kí n máa ṣe pẹ̀lú rẹ̀. ṣúgà yóò gbọ́dọ̀ pọ̀ jù. àbọ̀ ìdú ọkọ ni òjijì ọkọ ọlọ́mọ̀ràn ọkọ.